اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني تسواجو àdísì ẹlẹ́ẹ̀kejì ìtẹ̀síwájú àlàyé lórí àdísì ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́ta nínú ìwé two hundred golden hadiths from the messenger of Allah ti abdulmalik mujahid ti ilé ìtẹ̀wé darussalam orílẹ̀-èdè saudi arabia gbéjáde hadith number sixty two in the book two hundred golden hadiths from the messenger of Allah. compiled by Abdul Malik Mujahid and published, printed and published by Darussalam from Saudi Arabia. حديثي كلكم راعي وكلكم مسؤول عن رئيته الإمام راع ومسؤول عن رئيته والرجل راع في أهله وهو مسؤول عن رئيته أتسأل أيضا وكوني إن شاء الله تعالى أسفي في àwọn nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ ọkùnrin nípa ìta ní kó dájẹ́ pẹ̀lú gọlọ́ àdìs náà wọ́n tẹ̀síwájú ní wálé mẹ́rù àtù náà rọ ìyẹ̀tún lòun náà fi ní ilé ọkọ rẹ̀ wà ẹni tá a bì lòun náà ó ha nípa àwọn kẹ́bí mo ṣe ṣàlàyé nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ti àwọn ọkùnrin mo ní ọ̀pọ̀lọpọ̀ ń tá a sọ yóò ní ń ṣe pẹ̀lú ojúṣe ọkọ lórí aya àtọmọ pẹ̀lú inú ilé wàkàdáàlìkà gẹ́gẹ́ báyìí náà ni ọ̀pọ̀lọpọ̀ ń tá a sọ lórí tóbìnrin fẹ́ mójútó tá a béèrè lọ́wọ́ rẹ̀ yìí náà yóò ní í ṣe lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ojúṣe tiẹ̀ náà tá à ń pè ní obligations obìnrin nínú ilé àkọ́kọ́ tá a fẹ́ kọ́ gbọ́ yé nínú hadithi yìí ẹ̀rí pé nígbà tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó hadithi yìí ó ní al-imam ra'in wa mas'ulun an ra'iyatihi ó lọ bẹ̀rẹ̀ láti orí imam ó ní gbogbo aládàárín jẹ ó wá bẹ̀rẹ̀ lórí imam aṣáájú aláṣẹ àwọn tó wà nípò darí torípá àwọn lẹni àkọ́kọ́ nílùú ọwọ́ wọn làlámọ̀ rí ìlú wà ìdarí ìlú ọwọ́ wọn ló wà bí ìlú bá ń dáa ọwọ́ wọn ni bó bá sì kù díẹ̀ káàtó ọwọ́ wọn náà láti béèrè àmọ́ ọ̀rọ̀ umar bin abdulaziz umar bin abdulaziz rahimahullah rahmatan wasi'a wa tó sọ pé tírakùnmí kan tó bá kọsẹ̀ tó ṣubú ní ṣáàmù wọn béèrè lọ́wọ́ òun ní madina ọlọ́run ó béèrè lóhun ló ń mójú tójú ọ̀nà tí ràkúnmí fi kọsẹ̀ tó ṣubú subhanallah ìgbà náà lásàlàyé oríṣiríṣi àwọn ìjàmbá ọkọ̀ road accidents ti ń ṣẹlẹ̀ lójú pópó látara àwọn kòtò tí ń bẹ lójú pópó tí wọn ò dí àtàwọn ọ̀nà tí ò dáa ọ̀pọ̀lọpọ̀ táyà mọ́tò tó bàjẹ́ ẹlòmíì di ẹni tí ò rí ọkọ̀ gbé jáde mọ́ tó ra mọ́tò nítorí pé kò rówó ra táyà látara pé títì tíjọba ṣe kalẹ̀ kò dáa ó gé táyà rẹ̀ nígekúge ó bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ṣe pé ọ̀nà tí wọ́n ṣe bóyá wọ́n dá òkúta sí wọn ò dọ̀dá sí ni òkúta ó kàn ta páà látara táyà mọ́tò mi yóò fọ́ jígì mọ́tò táǹpé ní windscreen tó wà wájú yóò bá fọ́ kò sì ní rówó rà ní yóò bá páàkì ẹ̀ lè omi ńlá yẹn pé sán àwọn agbófinró tìjọba àwọn ẹ̀ṣọ́ ojú pópó tá à ń pè ní road safety wọ́n tún mọ̀ wípé ọkọ̀ tí jígí rẹ̀ gíláàsì rẹ̀ windscreen rẹ̀ ti fọ́ tàbí tó ti la ló ń gbé kí wọ́n tún ní kó máa sanwó lórí ni tó ṣe pé ní tíjọba ò mójútó ló ba gíláàsì ẹ̀ jẹ́ bó bá sọ pé nígbà tó ń lọ òkúta ló fọ́ ló jẹ́gbẹ́ títí wọ́n ní kó ló ṣe mí ṣé n pé ìjọba ló yẹ kó rà mí fún un ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá lóun fẹ́ jẹ gọ́fúnà ó fẹ́ jẹ pírẹ́sídẹ́ǹtì ó fẹ́ ru ẹrù gbogbo ayé nù ló fi jẹ́ pé èyàn béèrè fúnpò yẹn ẹ sì wá wo ètò tí wọ́n ní ká gbé kalẹ̀ tíjọba tó ń lò nàìjíríà ó gbọ́dọ̀ béèrè fún asìdìkà gbàtánà bíi ní ìní òtí ìta amos alatin tó bá lọ di pé wọ́n fọ́ nípò yẹn torí pé ó béèrè fún òkè ìka ìlẹ́yà a ṣe kí ni a da yẹn ọlọ́run ní ràn lọ́wọ́ ṣùgbọ́n bá jẹ́ àǹgọ̀ ó béèrè fún wẹ̀ẹ́n ta àlè àwọn ràn lọ́wọ́ lórí ẹ̀ ọlọ́run ràn ṣe ọlọ́run ṣàánú abálájọ ẹlòmíì pẹ́ ni tó bá débẹ̀ kò ní rí torí pé ó béèrè ṣe lè ṣe ni wọ́n padà sísìn ká padà àárọ̀ ni amẹ́ríkà ńkọ́ bírítéènì ńkọ́ àti ṣàlàyé yẹn náà ṣáàlá ọjọ́ mi máa tún mọ̀ ṣàlàyé yẹn kò tí ìyé náà ni pẹ̀lú ògùn ọlọ́run torí tí mo fẹ́ sọ ní bá ti lọ ṣàlàyé yẹn yóò yá tí wá sì ti ya ọ̀rọ̀ yẹn tún pọ̀ torí pé wọ́n ń pe kan ní ọlọ́run dẹ́ èèyàn lẹ́kẹ́ ònú lórí èèyàn àwọn orílẹ̀-èdè tí ẹ̀sìn a pé ó ń fún wọn ṣùgbọ́n à ń bọ̀ lórí yẹn níjọ́ bóyá obìnrin adaranjẹ lòun náà ilé ọkọ ẹ mas'ulun àbí ti a ẹni tá béèrè lọ́wọ́ rẹ̀ nípa ta ni ó dáàbò bò akọkọ tó afẹ́ ká gbọ́ yín bẹ̀ dùn ṣàlàyé bọ̀ ẹ̀rí pàánà bíi tò aṣáájú lẹ́yìn náà ló wá ní wà bọ́ọ̀jù ọkùnrin náà ló wá ní àtù ó fi hàn pé ọkọ ipò rẹ̀ ó ju ipò obìnrin lọ abalajọ <clears throat> tí ọlọ́run ọba alékè ọlá fi sọ fún wa náà suratul nisa súra ẹlẹ́ẹ̀kẹrin ayé ẹlẹ́ẹ̀kẹrin lé lọ́gbọ̀n súra fọ́ àyà tàti fọ́ pé ar-rijalu qawwamuna 'ala an-nisa dájúdájú àwọn ọkùnrin qawwamuna àwọn ní òpómúlérò 'ala an-nisa lórí àwọn obìnrin ìtumọ̀ míì ni pé àwọn ọkùnrin ní aláṣẹ lórí àwọn obìnrin a ti sọ dí níbi táwọn ọkùnrin obì máa Allahu ni pọ́lọ̀ ti ẹ̀kọ́kọ́ fi àjùlọ fún wọn náà ẹ̀rí ti ìyá ìyá Maryam salam tó sọ ó ní wa laysa dhakari kal-untha ó ní inni wadda'tuha untha subhanallah bá rántí nù alukur'an nígbà tí ìyá isa anetu tó bí mariam tí ṣe ìyàwó imran imran musulati alimran ali imran àwọn ali imran ẹ̀rí pé arábìnrin yẹn ó ní nígbà tó bí tó lóyún in tó dání májẹ̀mú nǹkan tó ṣèlérí rẹ̀ in tí ń wù ni pé kọmọ yẹn ó jẹ́ ọkùnrin kí n tí ń wù ní ìdí tó fẹ́ kó jọkùnrin ni wípé kò ní sí nǹkan kan tí ó máa ṣe ju kó máa ṣiṣẹ́ ọlọ́run lọ mm. yóò jẹ́ àlùfáà tí ó máa mójútó kíni tí ó máa mójútó ọ̀rọ̀ ọlọ́run ló fi ní inni nadartu ma fi batni muharrara fataqabbal minni e, innaka anta samiul alim èmi ò mo ṣèlérí pé n ti ń bẹ nínú mi yìí muharrara ń túlẹ̀ fọlọ́run ni. ìní fún oníṣẹ́ mi tí ó máa ṣe yóò máa ṣe wá àti yóò máa kàtírà ọlọ́run fáwọn èèyàn ni fátakọ̀ bẹ́ẹ̀lì mi nì gbà á lọ́wọ́ mi kí lọ́lọ́run wá wí lẹ́yìn àfa. fatakọ̀ bẹ́ẹ̀lì àrọ̀ buhá bí kọ̀búlì hasani ọlọ́run sì gbà lọ́wọ́ rẹ̀ nígbà sórọ́tò alimron sórọ́tò sura three ayah thirty five òní ọ̀lẹ́tì mùrọ̀ àti ìmùrọ̀ rọ́bì inni nadartu laka ma fi batni muharrara fataqabbal minni emi ń ṣèlérí mò ń jẹ́jẹ́ fún ọ pé ohun tí ń bẹ nù yí muharrara ní ìyá sọ́tọ̀ fún ọ ni rẹ ọlọ́run fataqabbal minni torí mi innaka anta sami'ul ni eri tẹ́bárí ànábì Ibrahim hmm. aleyhisselam òun àti ọmọ rẹ̀ Ismail aleyhisselam nígbà wọ́n parí Káàbà nọ́sọ́tù Bákọ́rọ̀ hmm. kí ni wọ́n sọ Rabbana taqabbal minna náà làwọn náà sọ olúwa gbà á lọ́wọ́ ta ló fún wọn níṣẹ́ pé kí wọ́n ṣe ọlọ́run fún rẹ̀ ló fún wọn níṣẹ́ yẹn Allahu ta'ala ló ní kí wọ́n ṣiṣẹ́ yẹn wọn ò jẹ́ kó jọ wọ́n lójú pé ah, àwa náà látó bẹ́ẹ̀ ta lè ṣiṣẹ́ ọlọ́run hmm? sọ́rọ́tù Baqara sura two aya one twenty seven وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا الله ní ṣèrántí nígbà tí Ibrahim àti Ismail fi ìpìlẹ̀ ilé náà tàbí يرفع uh, tí wọ́n gbé nàró tí wọ́n gbé dúró القواعد àwọn ìpìlẹ̀ mina lè bá ìtì ilé náà dúró wọ́n nàró rẹ̀ sókè wọn àti Ismail ọmọ rẹ̀ kí ló jáde lẹ́nu wọn ẹ̀rí pọ́lọ́wọ́n sọ pé wà kọ́ọ́lá hmm. wọ́n ṣe hàtfù rẹ̀ láti sọ pé ó kàn ó jáde lẹ́nu wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni Rabbana olúwa wa taqabbal minna gbá lọ wa innaka anta sami'ul alim rẹ̀ ní olùgbọ́ olùmọ̀ ẹ̀tún wọn tóbìnrin náà tún sọ. So ìnàkà àǹtà sàmì ulẹ̀ àlímù náà ló náà sọ ó bẹ̀rẹ̀ pé tàbá fẹ́ kọ́lọ̀ ń gbaṣẹ́ wa ká máa fi kún ìnàkà àǹtà sàmì ulẹ̀ àlímù tàbá ṣiṣẹ́ ìbádà bá fẹ́ ṣe bí o fẹ́ ṣe sọ́dákọ̀ o fẹ́ tọrẹ àánú fẹ́ ọrẹ àtinúwá o fẹ́ ṣe àbò fẹ́ yọ zaka tó jọ̀ràn àyàn àbò fẹ́ ṣiṣẹ́ hajj àbò máa wí sí pé ọ̀bánà takọ̀bálì minni ọ̀ takọ̀bálì minna ṣùgbọ́n gbà tó wá jẹ́wọ́ nìkan ní takọ̀bálì minni innaka anta sami'ul alim kí lọ́lọ́run wí ọlọ́run wá ní falamma wada'atha nígbà tó bí ọmọ náà ìyẹn ni tí ìyàwó Imran tó bímọ náà qalat ó ní olúwa mi inni wada'tuha untha mo bí ọmọ yìí mo bí lóbìnrin wallahu a'lamu bima wada'at ọlọ́run ló sì nímọ̀ ń tó bí ọ̀rọ̀ pọ̀ táwọn afọ́n tẹ̀síìrì sọ ṣe tẹ̀síìrì àyà yẹn gangan mo fẹ́ ṣe tí mo ni mo kàì ǹsà ọlọ́run bẹ́ẹ̀ sì ni àdẹ́kàrú laysa kàlẹ̀ ǹsà kò dàbí Hmm. ó yàtọ̀ sórí ní gidigidi so nítorí náà àkọ́kọ́ tí a fẹ́ ká gbọ́ yìí nù ẹ̀rí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti ọ̀rọ̀ obìnrin ó ti ṣáájú tẹ́bá rántí inú suratu Zukhruf nínú àlàyé tí mò ń ṣe náà nínú àlàyé kejì kìí ṣe tá a ṣe kẹ́yìn tá a ṣe ṣáájú ilé nígbà tá a ń sọ̀rọ̀ nípa pé ọkùnrin ó yàtọ̀ sí obìnrin ká lọ mú àyà wa nu suratu Zukhruf wípé ṣé ẹni tó ṣe pé a tọ́ láti inú ọ̀ṣọ́ ẹni tá a tọ́ tó yẹ pé nígbà tá à ń tọ́ láti kékeré inú ọ̀ṣọ́ láti tọ́ tíjà bá ṣẹlẹ̀ tí ó fẹ́ lè má lè ṣàlàyé ẹnu ẹ̀ <laughs> ṣé òun lè fẹ́ fi wé ọkùnrin tí yẹ pé bí wọ́n ṣe tọ́ ó yàtọ̀ gédégédé ó yàtọ̀ pátápátá sí tiwọn so látara bẹ́ẹ̀ àyà kùránì fìdí ẹ̀ múlẹ̀ pé ọkùnrin yàtọ̀ sóbìnrin hmm, àwọn oní sociology náà tẹ́lẹ̀ àwọn náà sọ bẹ́ẹ̀ o wọ́n ń pè ní sex roles wọ́n ní iṣẹ́ ọkùnrin ó yàtọ̀ sí tóbìnrin àmọ́ nígbà tí a dé postmodern time ẹ̀kọ́ àwọn philosophers àtàwọn sociologists wọ́n ní we are now in post modern period ni wọ́n bá lọ sọ níta pè ní sex roles, wọ́n bá lọ wá orúkọ burúkú kan fún un wọ́n lébẹ́lì labeling theory you call the dog a bad name in order to hang it ajá kan ń bọ̀ òun lọ ń tẹ̀ náà ká dìgbòlúgí dìgbòlúgí ṣe àbá àwọn èèyàn ní gbọ̀n kankan tí wọ́n ìdá kí níbo wọ́n da gígbó ni wọ́n pa bẹ́ẹ̀ sì ni ajá yìí ṣe dìgbòlúgí ṣùgbọ́n nígbà tá a ti fún lóókọ ọbú wọ́n kàn pa call the dog a bad name in order to do what in order to hang wọ́n bá lọ pè ní stereotype ìdágbè ní sex role tẹ́lẹ̀ kẹ́hàn ah, ojúṣe ọkùnrin àtobìnrin lọ́tọ̀ọ̀tọ̀ tí gbogbo wọn celebrate tán ni yes àwọn research táwọn ṣe bí ilé ayé ṣe ń yí lọ tíṣà ìtọ́hún tún gbọ́kàn àwọn aṣáájú ayé wọn bá lọ tún kówó kalẹ̀ fún research wọn bá lọ sọ pé stereotypes wọn ṣe sọ nìyẹn pé stereotypes wọn bá nítorí náà ọkùnrin àtobìnrin nǹkan kan náà ni wá èyí tí wọ́n ti sọ lánàá wọn ò bá sọ mọ́ ìdí nítorí jẹ́ pé àwọn tí wọ́n lọ yunifásitì tí wọ́n láwọn ń ṣe research ẹ láti ṣọ́ra yín gẹ́gẹ́ bí mo ṣe máa ń kìlọ̀ lọ́pọ̀lọpọ̀ fún ẹ̀yin tẹ́ wà ní humanities among the Muslims àwọn tí wọ́n wà ní sciences physical sciences ọ̀rọ̀ tí wọn ò fi bẹ́ẹ̀ ní rí nira ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà ní humanities generally social sciences tí yẹn ló fẹ́ work ẹni tó bá wà ń bẹ̀ náà yín tó bá jẹ́ professor ni PhD holder ni tàbí scholar tó ń ṣe research you have to be wary you have to be very careful you take into cognizance àwọn research tó ń ṣe torí pé a kàn máa ń pariwo research ni your research is going to be driven the direction for your research will be driven by the ideology of the person or the institution or the body or the government funding your research. nǹkan tó ń ṣèwádìí ìjìnlẹ̀ lé lórí yóò n tí ó júwe ọ̀nà bí tàbí tí àbájáde ìwádìí rẹ̀ ó gbé jáde yóò máa ní í ṣe pẹ̀lú kí ni èròǹgbà pẹ̀lú ìgbàgbọ́ àti àdìsọ́kàn àwọn tó gbowó kalẹ̀ láti jẹ́ kó mọ̀ ṣèwádìí ìjìnlẹ̀ yẹn ìdí nìyẹn pé àwọn tó sọ sex rules lánàá wọ́n change ẹ̀ wọ́n sọ di kíni wọ́n dá one postmodern time wọ́n lọ sọ di stereotype so tẹ́nìkan máa wọ́n sọ pé ṣé obìnrin ni stereotype tó bá gbọ́ báyìí yóò kàn lọ ni mo wò ń nínú education tẹ́ bá ń kọ pépà tàbí wọn ò ní fẹ́ kẹ́ ẹ sọ wípé wọ́n fẹ́ kẹ́ ẹ sọ wípé tẹ́ bá sọ wípé wọ́n fẹ́ kẹ́ ẹ máa dárúkọ obìnrin ṣáájú ọkùnrin yes gbogbo nǹkan tẹ́ ẹ bá ń kọ wọ́n fẹ́ kó máa jóbìnrin gender yẹn àwọn yẹn tún àwọn oní wọ́n tún gbé jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kùnrin ó ṣàánú wa ṣùgbọ́n ní ti kuraani fìdí rẹ̀ múlẹ̀ tó sì fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ tó dúró ṣinṣin ó ní wípé ọkùnrin àtobìnrin àìṣe nǹkan kan náà ń tá a ti jọ rí náà tá a fojú ara wa rí ó ọkùnrin ó ṣe kí ni ó yàtọ̀ sí obìnrin kọ́lọ́wọ́n bá àlékè ọlá kó fún wa ní àgbọ́yé rẹ̀ eléyìí nìkan àkọ́kọ́ tá a fẹ́ ká gbọ́yé òun ní àdìsí yẹn fi lọ mú obìnrin wá lẹ́yìn ọkùnrin ọlọ́run fún rẹ̀ ló máa ma ṣe bẹ́ẹ̀ àtọ́ta nínú ìdí tún ni wípé àwọn ọkùnrin máa ń ná àti àlàyé tàwọn ọkùnrin àkọ́kọ́ nu tóbìnrin ò bá ti wá ríra rẹ̀ lẹ́ni tó ṣe pé ọkọ ló lórí aya àwọn tí wọ́n ní mójútó yìí yóò fẹ́ máa mẹ́hẹ̀ yóò fẹ́ máa mẹ́hẹ̀ hmm, yóò fẹ́ máa mẹ́hẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ ká gbọ́yé o ní pé aya kùránì suratul Baqara sura uh, two aya two hundred and twenty eight ni walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf walirijali alayhinna daraja wallahu azizun hakim ọlọ́run àmọ́ tòun ti bá a ṣe sọ pé ipò àwọn ọkùnrin ju tobìnrin lọ lọ́dọ̀ ọlọ́run náà àti láyé yìí tá a sọ yìí ọlọ́ni wà làhùnà yóò máa bẹ fáwọn obìnrin náà o pẹ̀lú gbogbo tá a sọ yìí o yóò máa bẹ fún wọn kí nìkan tá a ní yóò máa bẹ fún wọn mísìlò irú àlẹ́dì èyí tó ṣe é pé àlèhínà bèlè màrúfì yóò máa bẹ fún àwọn obìnrin lórí ọkọ wọn. Ah? lórí ọkọ wọn irú ohun tó wà fún ọkọ wọn lórí àwọn náà pẹ̀lú kíni pẹ̀lú dáadáa ìyẹn ni wọ́n ń pè ní mutual responsibilities or obligations afẹ́kọ́kọ́ kó ṣàánú ìyàwó nísìlùmọ́ àlèhí lájẹ́ pé irú ìṣàánú tánikọ́kọ́ ó ṣe fún ìyàwó òun ìyàwó náà gbọ́dọ̀ mọ̀ ṣàánú ọkọ ìmọ̀ bóyá wà pẹ̀lú pẹ̀lú dáadáa ṣùgbọ́n lọ́wọ́ ní tòun ti bẹ́ẹ̀ wà lè rí jáàlì àlèhí náà dáràjọ́ àmọ́ o lè rìjáàlì ó ń bẹ fún àwọn ọkùnrin àlèhínà lórí àwọn obìnrin dárọjà àjùlọ wallahu azizun hakim dájúdájú Allahu ta'ala ni ọba aziz alágbára azizun nù túnmọ̀ rẹ̀ ní gọ́ọ̀lìbù an amúrí olùborí akimun ọ̀jọ̀gbọ́n ìdígọ́lọ̀ fi mílè já ní pé tẹ́nìkan wá ní ẹ̀yẹn kò bá mú ọlọ́run òun ni hakeem ọ̀jọ̀gbọ́n lòun ìwé ìsọ̀jọ̀gbọ́n àbí ọ̀jọ̀gbọ́n ni aziz alágbára ni ohun tóun fẹ́ lòun ṣe yẹn rògbòdìyẹ ọlọ́run ó ṣàánú tàbá sọ pọ́kùnrin wọ́n ní àjùlọ lórí obìnrin náà àwọn àjùlọ náà nípa àwọn ojúṣe ni obligations ọkùnrin pọ̀ ju tobìnrin lọ ni wọ́n ń gbìyànjú láti ní àyà yẹn sọ fún wa o kìí pé lọ́lọ́run gbìyànjú àti sọ ò wọ́n sì ní gbọ́ ò ẹ̀ẹ́dọ̀rẹ́ ni o kò bá mọ́ ọlọ́run gbìyànjú ní táǹkà wà ń gbìyànjú àti sọ ò ní wípé bọ́kùnrin ṣe ní àjùlọ náà náà làwọn ojúṣe rẹ̀ pọ̀ ju tóbìnrin lọ ọlọ́run ṣàánú wa ẹni tí wọ́n ní kóbìnrin ó mójútó àkọ́kọ́ ní ara rẹ̀ wọ́n bí ara rẹ̀ ara rẹ̀ àkọ́kọ́ tí ó ṣe náà ni pé yóò jọ̀wọ́ rẹ̀ lẹ̀ ẹ̀mí ara rẹ̀ ẹ̀mí nínú ara nǹkan kan wà tá à ń pè lẹ́mìí yóò jọ̀wọ́ ẹ̀mí yẹn lẹ̀ fọ́kọ. òjíṣẹ́ la Muhammad sallallahu alayhi wa sallam ní law kuntu amiran ahadan an yasjuda li ahadin la amartu li mar'ata an tasjuda jiha tó bá ṣe pé ó ń bẹ fún mi ni ìgbàláàyè ń bẹ fún mi ni kí n pa ẹnikẹ́ni láṣẹ láti forí balẹ̀ fún ẹlòmíì ni n bá pa obìnrin láṣẹ kó máa forí balẹ̀ fọkọ rẹ̀ subhanallah nínú ẹgbà wa míì anabi wa muhammad sallallahu alaihi wasallam la kuntu amira ahada an yasjuda li ghayri allah la amartu lil mar'ata an tasjuda li zawjiha ìbá ṣe pé ìgbàláyé ń bẹ fún mi ni kí n pàṣẹ pé kí a máa foríbalẹ̀ fẹ́ lómi tó yàtọ̀ sí Allah ni ìbá pàṣẹ fóbin kó máa foríbalẹ̀ fọ́kọ walladhi nafsu muhammadin biyadihi òun fi ẹni tí ẹ̀mí muhammad bẹ̀ lára lọ́wọ́ rẹ̀ búra ta ló ń tàn wọ́n lọ́n la tu'addi al-mar'atu haqqa rabbiha hatta tu'addi haqqa zawjiha kullah hatta law sa'alaha nafsaha wa hiya ala qatabin lam tamna' ànábì ní òun fi búra ọlọ́run obìnrin ò tí ì lè pé ẹ̀tọ́ ọkọ kò lè mọ wá pé astafula akọ̀rọ̀ bìhà kò lè tí ẹ̀tọ́ tọlọ́hun obìnrin ò tí ì pé àyàfi tàbí títí dìgbà tó ṣe pé tù á di akọ̀zọ̀ jìhá kò là títí ó fi pé ẹ̀tọ́ tọkọ pátápátá ìwà náà ni ẹ̀tọ́ tó pé lórí ẹ̀ kódà ní láwùsà aláhánà fàá tí ọkọ tó bá ń béèrè obìnrin yẹn tó ní kó wá nígbà tí obìnrin yẹn ń gun ràkúnmí lọ́wọ́ kò ní kọ̀ fún ẹ wọ ọ̀rọ̀ yẹn ṣàgbé yẹn ó bísì obìnrin yẹn bísì àwa lè mọ gun ràkúnmí ń bí bóyá ṣì ṣe professor ọkọ rẹ obìnrin professor ní ní yunifásitì ó wá ń kọ pépà kan lọ́wọ́ tó fẹ́ deliver bóyá ń lọ sí UK àbò ń lọ amẹ́ríkà àbí caribbean àbí african country kan bóyá south africa àbí north africa ó fẹ́ lọ present ìpè pound ó wá ń try ó wá ń ó wá ń fine tune ẹ̀ tàbí ó ń ṣe bóyá ó ń statistical analysis kan àbójẹ wà ní lab ó ń observe àwọn experiment kan lọ́wọ́ <laughs> tàbí bóyá ọlọ́jà ní ìtajà àwọn ìtajà yẹn pé àwọn ọlọ́jà àwọn ìgbọ́ràn mọ́ tí wọ́n bá ti wá ń di ọjà nígbà tí kọ́sítọ́mà àwọn tí ò rọjà ti kúnlẹ̀ mo rẹ fún mi tèmi ẹ ṣíkiri obìnrin ń tajà èrò wa pọ̀ wájú ẹ̀ wọ́n pé bíbà tàbí kì í ṣe bẹ́ẹ̀ bóyá ó ń play computer game lọ́wọ́ ẹgbẹ́ ìwà play computer game yóò ti wọ̀ lára particularly ó ti fẹ́ na computer bóyá level the highest level level five ló ti wá dé ó ti na kọ̀ǹpútà ní level one ó na level two ó na kọ̀ǹpútà level three ó na kọ̀ǹpútà level four wọ́n wá fún un ní máàkì pé wọ́n ló kú final level wá fẹ́ na kọ̀ǹpútà yẹ nípa àwọn tó ní kọ̀ǹpútà wọn send the price sí tó wà na kọ̀ǹpútà <laughs> fifth level kò sí yóò àkọ́ńsẹ́dì lọ́kọ̀ irú àsìkò hmm? tàbí ń wo fíìmù lọ́wọ́ fáwọn tó fẹ́ràn fíìmù ibi tó wá dé yẹn pé nínú fíìmù tí wọ́n máa ń lò ní power of suspense kí ló fẹ́ padà ṣẹlẹ̀ òun ló fà tí bọ́ọ̀lù tí yìí fi kú díẹ̀ tí wọ́n bá ń wò ìwọ náà ro imagine klọ́ọ̀bù rẹ ẹ̀ ń gbá fáínà lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ̀ wo European something championship final ẹ ti wá ń gbá first half ọ̀mìnlẹ́jọ́ta zero zero second half ẹ̀ ń bá a lọ ó wá kù ìṣẹ́jú márùn-ún bó ṣe kù ṣẹ́jú márùn-ún báyìí àwọn ọ̀tá àti ẹnu tí wọ́n kàn náà dúró báyìí ṣe góòlù wọ́n ti jẹ góòlù wọ́n ti wá jẹ góòlù yẹn tí wọ́n gbé ìrẹ̀wẹ̀sì ò bọ̀ ó wá kù two minutes to the end corner kick to your team so ó lọ kírun lásìkò yẹn èyí fẹ́ pé àbí kọ́nà yìí ẹ̀kọ́ láìsí yẹn suspense ò mọ tí ó ṣẹlẹ̀ wá anticipation you be àrò àsìkò ẹni tó fẹ́ràn bọ́ọ̀lù obìnrin wá ti ganjú sí báwọn ànábì sallallahu alaihi wasallam ní irú àwọn àsìkò yẹn tọ́kọ bá pè yóò dáhùn tí mo fẹ́ fàyọ̀ gángan nù torí pé wọ́n ṣe sọ pé wàá yà á là kọ́tà pé wà lórí ràkúnmí àwọn ọ̀gbọ́n ràkúnmí ń bí kò ní yẹ́lò míì tàbí rẹ̀ tó fẹ́ jáde obìnrin yìí ti gbé ká fẹ́ mọ́ lọ́bí ìjọkọ́ bá ní máa bọ̀ wá ń bí ooo kò ní ṣe ó yóò lọ yóò lọ rí ọkọ ẹ̀ ọlọ́run ó ṣàánú nǹkan tí wọ́n ń ṣàlàyé ń bí nìyẹn torí náà àǹkankan tá a kọ́ fẹ́ gbọ́yé ni pé nǹkan ní kóbìnrin ó ṣọ́ tá a béèrè nípa rẹ̀ ara rẹ̀ nọ́mbà one ara rẹ̀ tá a wá sọ a mú obìnrin gangan submissiveness ọ́ ìgbà àfà to the authority to be submissive to the authority of the husband or to the husband's authority ìgbà àfà fún àṣẹ ọkọ tọkọ bá ní wá yóò wà lọ yóò lọ <laughs> kò rọrùn o ṣùgbọ́n ọlọ́run ní máa ṣe rọrùn fún yàn ìta àti kásẹ̀ rẹ̀ ńlẹ̀ torí àsìkò bá jẹ́ ráńsọ̀rọ̀ iná àti lo nǹkan bí ó ti fẹ́ mọ̀ pé ọgbọ̀n ìṣẹ́jú hmm. obìnrin gbọ́dọ̀ ṣàfihàn gbígba àṣẹ ọkọ náà hmm, yóò ṣàfihàn rẹ̀ kó sì ṣàfihàn pé òun ṣetán láti máa tẹ̀lé ọkọ òun kó ń bá sí lágbára náà ilé iṣẹ́ pàtàkì anábíwá muhammad sallallahu alaihi wasallam ní law ta'lamu al-mar'atu haqqa az-zawji lam taq'ud ma hadara ghada'uhu wa 'asha'uhu hatta yafrugha minhu ẹ̀rí anábì ni tí obìnrin bá ma haqqa az ẹ̀tọ́ ọkọ lam taq'ud kò ní jókòó rárá Ma hadọrọ àhú wà wa àhù fatia ló máa gbà ma hadọ̀rọ̀ gọ̀dá àhù yẹn pé hadọ̀rọ̀ záwùjú obìnrin yẹn ò ní jókòó nígbà tí ọkọ rẹ̀ bá ń jẹ gọ̀dá à oúnjẹ àárọ̀ àbóúnjẹ ọ̀sán wá àṣà hátà títí tọkọ fi jẹun tán orí ìdúró ni ó wà kò ní jókòó <laughs> àdáni fi ń ṣàlàyé tó bó ṣe mẹ́tọ́ ọkọ sí ìdúró obìnrin ṣé wọ́n tẹ̀lé tí kò ń jẹ sínú kúlà tó ti lọ ẹlẹ́mìí mo ṣe wá sọ̀rọ̀ kúlà nísìnyí ah staff fẹ́ pààyàn o àwa tá à ń ṣiṣẹ́ ìjọba ń kọ́ àbá àtàwà lọ́fíìsì ó àwa táwà lẹ́kọ̀ọ́ Port Harcourt ní agbóúnjẹ ah, sínú pé ọkọ̀ gan ti jáde látago mẹ́ta òru náà ó dẹ̀ di aago mẹ́wàá mọ́kànlá alẹ́ kó tó wọlé òun ah, ti gbóúnjẹ sínú kúlà àbí òun ti gbé jáde lọ àwọn obìnrin rẹ̀ lẹ́kọ̀ọ́ nù nìbàdàn ìfọ́tà àwọn ìlú táwọn obìnrin ti ń ṣiṣẹ́ tọkọ ń ṣiṣẹ́ wọ̀nyẹn àwọn obìnrin rẹ̀ wọn ò bá ti gba ọkọ then your food is in the cooler I've placed it in the car obìnrin rẹ̀ lọ́dọ̀ tiẹ̀ nù <laughs> torí ti ń ṣe tí mo gbà lérò pẹ̀lú eléyìí ò ní pé ẹlòmíràn àwọn ò lè rí dúró nígbà tẹ́ ẹjọ́ wà ń léwu náà tó ń jẹun jẹ yẹn torípóbìnrin míì náà ní bùkátà sí kúlà ṣùgbọ́n torí kó ti rí pé àwọn ẹgbẹ́ rẹ̀ náà ń lo kúlà òun náà lọ máa lò kó lọ́ọ̀bì kankan lé ló wà yóò ti wá dáná oúnjẹ ọ̀sán ọkọ́lẹ̀ látàárọ̀ yóò wá lọ kónú kúlà tọkọ bá dé yóò wá lọ gbé kúlà síwájú ọkọ ìyẹn ò bá mu torí pé o ní bùkátà sí kúlà yẹn o ṣáà àwọn yòókù rẹ̀ àbọ̀ ńlẹ̀ ló bọ̀ ọdẹ rẹ̀ pa oúnjẹ inú kúlà ò dàbí oúnjẹ tí wọ́n bù dàrẹ́tì wa gbogbo wa lànà ọlọ́run ó sànà wa. ẹ àmọ́ sọ̀rọ̀ nípa àyàn níjọ́ mi ìgbà tá à ń ṣàlàyé àsọpẹ́ lẹ́sẹ̀ nìyẹn òṣùwọ̀n tá à ń sọ pé tí ò ní bùkátà sí kó má lọ lórí pé wọ́n bá gbé àwọn oúnjẹ nukulẹ́ẹ̀rì ráìsì wo ti dì bákan báyìí àwọn àmàlà yóò ti laagun ragàgàgà báyìí wọ́n wọ́ bá a ṣe kórìí ọpọ́ ń ṣe ló ń bù fóun ó ti tájẹ́tì aago mẹ́rin lọ́kàn wọlé aago mẹ́fà ni ó wọlé wà yóò kàn bọ́m̀bì tó ti ń dáná ní pákápákápáká pákápáká ó lọ kí ó ṣe kí tán aṣọ tó dáa tó ti fi pàfúùn sí ó wọlé wà ọkàn ra gbélé ọkàn tó wá lọ sí oúnjẹ wá rí ẹni ìdí oúnjẹ wá gbé wá fún ọkọ yẹn ó fẹ́ràn rẹ̀ débi pé oògùn fẹ́ lòun fún oúnjẹ yìí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọ̀rọ̀ eléyìí tẹ́ obìnrin bá gbọ́ ẹ̀rú ó bá o yóò sì wò pé aṣọ bá láǹkà yìí mú wàláhì ó bá mu ànábì ní hakku zawji ala zawjatihi an law kanat bihi qurha qurha law kanat bihi qurhatun falahasatha ma addat haqqahu ẹ̀tọ́ ọkọ lórí obìnrin lágbára débi pé tí egbò bá ń bẹ lára ọkùnrin yẹn obìnrin yẹn wá bá a fẹnu ńlá kódà kò tí ẹ̀tọ́ òun kò tí ì pé ẹ̀tọ́ rẹ̀ ìwọ rẹ̀ kò tí ì pé náà àdísà anas òní láyásílò lè bá ṣarí ẹn yẹs juda lè bá ṣarí wàlá òsọ́lá ha ẹn yẹs juda bá ṣarún lè bá ṣarí làmàr tó lè mar ata an tẹs juda lè zọ́ọ̀jì àmì ní ìdọ̀mí hakkihi àlèyà wàlẹ́dì nafsi bi yẹ́dìhì láwọ̀ anna min kọ́dàmíhi ilà mafurikihi mafuriki rọ́ọ̀sì qurhatun tambajizu بالقيه والصديد ثم أقبلت تلحسه ما أدت حقه Ànábì ní jẹba dísmù ti kà sẹ́yìn náà ni ó ní láàrin ìbẹ̀rẹ̀ rẹ̀ kò tọ́ láyẹ́sìlòhù kò tọ́ lìbáṣàrí fún ẹ̀dá kankan ayẹ́sìtúdà lìbáṣàrí kò forí balẹ̀ fẹ́ dà mí. wàhálà ọ̀sọ́ làhà ìbáṣe pé ó tọ́ ni àyìn yẹ sùdà báṣarò lè báṣarò yín kẹ́nìkan foríbalẹ̀ fẹ́ni kejì ni la amadu tolimar ata ń bá pa obìnrin láṣẹ antas juda alisa òjì àkó foríbalẹ̀ fọkọ ẹ̀ mina ìzọmi hakiya látara títóbi ẹ̀tọ́ ọkọ lórí obìnrin yẹn hmm? ìwọ rẹ̀ ó ṣe pọ̀ tó wàlẹ́dì nafsi bìyẹ́tì mo fẹ́ tẹ́ni níbẹ̀ láwọ̀ rẹ̀ búra ànábì ló ń sọ̀rọ̀ la anna min qadamihi ila mafrikihi ìbáṣepé láti gìgísẹ̀ ọkùnrin ọkọ tó fi wá dé mafriki rọ́ọ̀sì yìí àárín orí ẹ̀ tó fi dé àtàrí tó fi dé àárín orí kọ́rọ̀hà egbò ló wà ń bẹ̀ gbogbo ara rẹ̀ kìkì egbò ní látàtẹ̀lẹsẹ̀ tè dá tè dé àárín orí tè dá tàrí báyìí obìnrin yẹn ó wá bẹ̀rẹ̀ sí egbò yẹn tó wá ní ó tó wá tàǹbájìsù gbèlè kọ́ ihì ó wá ń yọ kọ́ ìwà sọ̀dí wọ̀nú wọ̀jẹ̀ ètútù ń tú jáde ń bẹ̀ thumma akbalat talhasu lẹ́yìn náà obìnrin wa bẹ̀rẹ̀ sí pọnlá ń bá fẹnu ńlá gbogbo ẹ̀ ló fi ń tọ́jú ẹ̀ mọ́ dat bí mo ṣe sọ̀ǹgà lómi òbí mọ́ dat akọ̀. ẹni tó bá ní ìmọ̀ kan tá ń pè ní ilmul balagha ilmul balagha wal ma'ani ilmul badi eh, ẹ̀kọ́ kan ní èdè lára ní tí ànábì ń sọ yóò yè ma adjad haqqo kò tí ì pè wọ rẹ̀ ọkọ̀ náà ànábì fi ń ṣàlàyé fún wa bó ṣe lágbára tó ṣe pé yóò gbá ọ́ ah, ah. ó dàbí àdìsí tó wà nù adábùlì ti adábùlì ti imam al ti arákùnrin kan béèrè pé Eh, ìyá ọ̀hún ó gbéyà rẹ̀ léjìká ó gbé kọ́kọ́ lọ́rùn ó fi yípo kàábà ráròpò ń ti ṣẹ̀tọ́ gbogbo tí ìyá òun ṣe fún un àwọn míì tó ń sọ débi pé wọ́n ní ọrùn àwọn míì lọ èyí tó wà náà dábìlì mú fọ́ọ̀nù kó fi yípo kàábà ni o ṣùgbọ́n àwọn míì tún sọ débi pé ọrùn rẹ̀ níyà rẹ̀ máa tọ̀ sí ibẹ̀ ní yàgbẹ́ sí ibẹ̀ ló ti ń fún lóúnjẹ pé ẹ̀tọ́ rẹ̀ sì ń ti fún ẹ̀ẹ̀mẹ̀sì ti ń fún ni gbogbo wàhálà tó ń ṣe lórí ìyá rẹ̀ torí kíni kó o lè gbẹ̀yìn ẹ̀ ìgbà tí ìyá rẹ̀ ń ṣe tiẹ̀ kí nítorí kíni kí ìwọ lè gbẹ̀yìn so kò jọra wọn so there is even no basis of for comparison so kò tiẹ̀ jọra wọn pé ṣé o tiẹ̀ pé ìwọ lórí ìyá rẹ̀ torí pé gbogbo wàhálà tó ń ṣe ìyá máa lọ ni ìwọ́n gbà tí ìyá ń ṣe tiẹ̀ ọmọ dúró èmi ń lọ ni sórí pé ọ̀rọ̀ pé so pé wọ́n ò tiẹ̀ jáde so wàhálà tó ń ṣe kò tiẹ̀ kò jọ tìyá lọ́nà kan tọ̀rọ eléyìí náà wọ́n mú wá láti jẹ́ kó yé wa wípé gbogbo tóbìnrin yìí rò pé òun ti ṣe wàhálà ìpá àwọn obìnrin yóò ní àwọn ọkùnrin they are not easy to satisfy wọ́n lè yọ ayé lẹ́nu èèyàn wọ́n lè pààyàn gbogbo wọn ní gbogbo tó ṣe wọn ànábì owó tànàbì mú wá tó fi ṣàpèjúwe wọn ò tí ì ṣe nǹkan ọlọ́run ṣàánú wa a ti sọ tàwọn ọkùnrin ò tó rẹ́kùnrin míì náà ejò kùnté ní o súnmẹ́jọ tí wọ́n ń pè léjò kùnté <laughs> ejò yẹn burú ejò kùnté eh, àwọn àgbàlagbà àwọn gbà lè ké wọ́n ní ejò kùnté wọ́n ní téèyàn bá kọ tó bá dá òjìji rẹ̀ kọjá yóò èèyàn sùtá ló dá kọjá ó lọ kò sí bó akọ àtàbò sí ìkànnì lókè ìkan sálẹ̀ bó o pa tìsàlẹ̀ tòkè ó sì ọ́ lè sí bó o pa tòkè tìsàlẹ̀ ó sì ọ́ lè sí bí wọn ò sì ṣe ọ́ lè ṣe tó bá kọjá tó kàn kọjá àbòjì wọn lásán ìyá ṣáàdùn yóò kó wàhálà so ìwọ ló wá bẹ́ẹ̀ ṣe mẹ́rẹ̀ báyìí ó burú ju ejò kùnté lọ <laughs> lọ́wọ́ làwọn bẹ́ẹ̀ àmọ́ àwọn ọkùnrin náà ń bẹ ọ tá a sọ apẹ̀ ejò kùnté lọkùnrin míì ṣùgbọ́n a ti ṣàlàyé ìtọkùnrin títí ẹni kí wọ́n mójútó torí pé wọ́n fẹ́ wà lè jẹun náà ọlọ́run ọba ó ṣàánú wa ọlọ́run fún wa ní àgbọ́yé rẹ̀ jẹ́ kí n fi ilé ìkásẹ̀ ilé ńlẹ̀ sọkọ wa dájú ìyàwó lọ ni. Hmm. nígbà tá a sọ pé kóbìnrin yóò kó tẹ̀ fáṣẹ ọkọ pátápátá báyìí kó sì máa re rẹ̀ yìí eléyìí ìdí tí Islam fi gbé kalẹ ni pé alákọ̀ọ́kọ́ ọ̀gá méjì ò lè pinnu kan náà ẹni ẹ̀já àwò awakọ̀ asá ìkìtẹ́ǹgbè ní dẹ́rẹ́fà dráìvà stiarin mélòó ló ń bẹ́nu ọkọ̀ ẹyọ kan àwọn méjì wà dẹ́rẹ́fà di stiarin àwa rí kòtò lọ́nà a lè pẹ́ sọ́tún a sì lè ṣe kíni a lè pẹ́ sósì wọ́n rọ́kàn ara wọn tí wọ́n rí ọkàn ara wọn méjèèjì eléyìí ti wá wò pé ọ̀tún lòun ó pẹ́ sí eléyìí lòun ó pẹ́ sósì wọ́n ń pè kíní kan ní counterbalance nínú físíìsì kí náà ń pè yàn nígbà tá a bá ń sọ̀rọ̀ force to resolution of force when you resolve the force you vector quantity tó bá resolve force ó rí i pé ó lè máa kú òlójú kan. ẹ̀dàkùn dákun gbẹ̀yìn tí ẹ wà ẹnìkan ń wọ sọ́tún ẹnìkejì wọn á wọ ni yóò padà lọ ojú kan ni ó dúró sí àyàfi tágbára ẹnìkan bá ju kejì lọ níbo ni wà padà kó sí inú kòtò ìdí nìyẹn tó fi pé àwọn ọmọ ilé yé wa méjì ò lè gbénu ọkọ̀ ó ní wípé àwọn tá à ń sọ ẹni ọkùnrin tá a sọ pé obìnrin ó ṣe lè yìí fún lọkùnrin tó mọ̀ tóun náà mójú táwọn ẹ̀tọ́ rẹ̀ nú ilé o obìnrin kan bó ṣe gbọ́rọ̀ mí nìyí ó ṣe jàgínní jàgínní that's fine àbúrò kí n fún wa lówó kì í ṣe irú tá à ń sọ nìyẹn kò ní lásìkò yẹn ni ṣe ṣèbó fún yín ní jíní last week ó ti náwó tó wà lọ́wọ́ rẹ̀ tán ni kò ní ni ó yàtọ̀ a sì sọ̀rọ̀ táwọn ahun náà Hmm, asọ̀rọ̀ táwọn ahun obìnrin lè múnú owó wọn kó lọ fi ṣe gbọ́ bùkátà tó yẹ kọ́kọ́ fún lówó láti gbọ́ anyway níta tá à ń sọ ni pé àwọn ọkùnrin náà kẹ́ ẹ gbọ́ sétí dáadáa àwọn ọkùnrin tó ń mójútó ẹ̀tọ́ wọn àwọn ìwọ obìnrin tó ń pe tó sì ń ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe nílé lóbìnrin ó ṣe léyìí fún o ọkùnrin tí ó ṣẹ̀tọ́ obìnrin ò lè fún o fún àpẹẹrẹ ọkùnrin tó yẹ pé kò sí tó kàn nípa bí ti jẹ àtọmọ ò ìyàwó wa fẹ́ wá tí ọmọ àti òun ó jẹ àti tọkọ ń gán ó jẹ lọ ìyá ọkọ kan á ní máa bọ̀ kò ní dá ọ lóhùn ah, torí pé wọ́n pé tóun bá dá ọ lóhùn ibi tóun ti fẹ́ sáré lọ gbàárù òun ò ní ra àrù gbà ń bẹ̀ mọ́ wá ní máa bọ̀ bó o pé lásìkò yẹn yóò ní òun bọ̀ náà ìpè wọn ní tá àjẹ làgbà ń tá àṣe <laughs> ní tá àjẹ ní kíni làgbà ń tá àṣe ah, ó fẹ́ ṣe nǹkan kò sóúnjẹ nú. No? wọ́n ní ọlọ́run mọ́ fi ibi bá wa wí mọ́ fi ìyà bá wa jà mọ́ fi ibi bá wa wí mọ́ sùn mo jarun pa kí ni wọ́n pè rí nǹkan jẹ ni aláàmù tí ò rí nǹkan jẹ ò ní gbóhùn èèyàn tó ń lizard yóò gan sójú kan ní wọn kókó ní ìyàwó ń pọ̀ torí àti pé bá bọ̀ ìyàwó wa fẹ́ jáde ní máa bọ̀ kó lè dá ọ sọtú wá jẹ́ pé irú èèyàn ni irú tá a sọ yẹn ó ṣeé ṣe kóbìnrin yẹn mọ̀ fún ní ọkùnrin ọkọ yẹn ní ẹ̀tọ́ yẹn kì í sì pé ń ṣe kà ṣùgbọ́n tọkùnrin bá mójútó ojúṣe nù lé gbogbo nǹkan tá à ń kà yìí yóò di ọ̀ràn yẹn fún obìnrin láti múṣẹ abẹ́lọ́n wa ní ìtàn yẹn allah ta'ala mọ̀ tẹ̀síwájú lọ́la. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أدنا وسددنا ربنا اتنا في الدنيا حسنه وفي ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين وجعلنا للمتقين اماما ربي جعلنا مقيم الصلاه ومن ذرياتنا ربنا وتقبل دعاء ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته